بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت تفونا وبعلا نجله أنت رأيكي أتجفوا الفاوة الفاوة الشفاوة أسواجوا نبي محمد صلى الله عليه وسلم ọlọ́run kún ọba náà ní àtàwọn ará ní àtàwọn sọ̀hábà rẹ̀ àbíjẹ́lọ́wọ́ ọba kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá àtàwọn ọlá àtàwọn kìámà ọlá Qur'anul Karim kíra káfí ní ìwúrọ̀ òjò ni onímọ̀ Sahih Bukhari kíra ìmáàmù wa ìmáàmù Bukhari ọlọ́wọ́ bá kó bá sọ àfáà lẹ́sàn rẹ̀ ẹ̀kọ́ tí a fà ń kọ́ nípa kìtàbù mu'amalat àti pọ̀ tó wà láàrin wa pẹ̀lú àwọn ọmọ ènìyàn ẹgbẹ́ wa bí ká ń kà lọ́wọ́ náà ni dáàbò sí fún àgbà adáwọ̀ bí àbòsí tí mo bá wọn sí àbòsí قال إمام بخاري رحمه الله باب النصر باب النصر مظلوم باب kọ́mọ̀ ń kọ́ wọ́n láti láti ẹ̀rọ ẹni tí wọ́n sàbòsí fún lọ́wọ́ wọ́n ti sàbòsí fún yàn ibi tí wọ́n lágbára láti ràn lọ́wọ́ kó lè bá gba ìtọ́ rẹ̀ fún eléyìí ọ̀ràn yẹn ni báàbù nafs almazlum báàbù kéèrà ẹni tí wọ́n sàbòsí fún lọ́wọ́ is 2445 حدثنا سعيد بن ربيع حدثنا شعبة عن أشعف بن سليم قال سميت معاوية بن سويد سميت براء بن عازب رضي الله عنه قال قلنا قلنا براء بن عازب بايك أمرنا النبي صلى الله عليه وسلم بالسبع ونعانا عن السبع عن السبع هذه قالت كما سنكمجي ẹlẹ́jì ẹlẹ́ kò fún wa ní nǹkan méje أمرنا النبي صلى الله عليه وسلم عليك قالت لما سيكمجي ونعانا عن سبع عليك كمجي فوا فذكر إيارة المريض منه وانتوا قوالا كناني كما لدل عليه ní bá bá bá gbọ́ kàlẹ̀ kí ó wà nínú ni ó wà lọ́sùn kàlẹ̀ kàlẹ̀ gbẹ́lá rẹ̀ wò yẹ́rù tó mọ̀rọ̀ ìdẹ̀ واتباع الجنائز ربما كنا ثلاثي قبل الجنائز عاري قد يقيم سلاح قد يلقي وتشميت العاتش كي باسين كي الحمد لله كي يرحمك الله ورد السلام ولا كما دخل ما كلام سوى كما ما والنصر مظلوم كي على عندما تبصلوا يعترفوا كان والنصر المظلوم قال كان ينجو سبس الله وإجابة الداعي أطلع في ذيك الوين بايت وقاية كتاون وإبرار مقسمي أنا أنتم أقول على لا تجمود على شيء أجل في نتيجة فيه دون بطيبة تتابروني 2446 حدثنا محمد بن علاء حدثنا أبو أسامة عن بريد عن أبي بريد عن, عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال وصلنا بموسى موسى يا مسيح المؤمن المؤمن كالبنيان مؤمني كان مؤمني كبير إذا بي جناني يشد بعضه بعضا ماري انفوت راماني وصدق بين أصابع أواك يوم كارب ورامي يوم كارب داي يشد بعضه بعض خوديوا أنا مسافر يوا ما كانوا ما كان ما جيت بدل أدوكيك براني لولو ما تي وانت مسلم في سنة أنا على جي مراتيو ẹ̀bá wo ológun muslim council ẹ̀ ti dáyìn ẹ̀ wọ́n síbẹ̀ àwọn kan mọ́ mọ́ra wáyé pé káwọn yẹn bara wọn lọ́wọ́ ẹ̀ mọ́ wá pè mọ́ nígbà yóò sọ́kà friendship ni ẹ̀ kà bara yín lọ́wọ́ friendship ni àmọ́ ká kí ká bọ́kú mi rọ́bà ṣọ́kà lè jẹ́ ni strong strength ó lè yẹ ẹ̀rọ yín lọ́wọ́ nù ìṣòdì bá a bọ̀ ó bá a ó di wa olùmọ̀ta fẹ́rẹ̀ yìí ọlọ́ba náà. باب الانتصار من المظالم باب كبا التقر لدو انتقبسي القبسي لقول جل ذكره سبحانه وتعالى لقوله جل ذكره لا يحب الله جار من الجس ولو ما قيا برشتا من الكون نقوله إلا من ظلم أفندق القبسي وقال الله سميعا عليما على بدليل برني أبو نماني والذين إذا أصابهم, أصابهم بغي ينتصرون من بس يأي أحد دلوري من المسكب بجفو موصل الوصل العوام قال إبراهيم كانوا يقرعون أن يستاذلوا يعني يسكتوا يقرين وإذا قدروا عفوا تجد الأكبر bóri kọ́ àwọn ṣíkẹ́ àwọn sí àmójúkúrò ala imam bukhari rahimahullahu babu asul mazlum babu kíyàn lágbàtà ti bẹ̀rẹ̀ sí ọdún tó sábò sí bọ́tíyàn sí afọ́n kíyàn sí afọ́n ìkọwọlé ìtààlà tó máa pé wà in tí yóò kọ́rọ̀ bá sórí tẹ́fìyàn autofóhù àbúrítàmá أو تخفوا أو تعفوا عن السوء عبد يتخيبكم يجبكم برفهم كيف فإن الله كان عفوا قديرا بدو الله بأبات ما سبريكون وأبات ما سبريكون برات سليني وقال تعالى والجزاء السيئة السيئة مثلها مثلها عشان تقاس يبرو لأن يكون سبرو سنونا لسنا من عفا من تقاس من يكون وعقلها كل الشدادانته وأجره على الله أحسن عند الضلوبة إنه لا يحب الظالمين لا مولوبة قل نفيا ولبس ولمن فتح بعد ظلمي انتوا لا تقول أني أدعلين بل وصب جسمه فأولئك ما عليهم من سبيل كسيب وإخوان إنما السبيل على الذين يظلمون الناس أما تقولون بقيم دفنان أما تقولون سبيل يبقون في الأرض بغير حق جدا بول يجاء أولئك لهم عذاب عظيم هو يسموني يا عميرو أولا ما فيها جوالا يجعل القيامة من قسم من صبر أما أنت قال لك في سياجين تنتوى في صدوره وغفر بها وجبك إن الله فإن ذلك من عظم الأمور والله هو من سيساوين إن الله الظالمين لما رأوا العذاب ألم على ابن سمهم ماريا جميع الكلام يقولون إلى المرض من سبيل جل أن يعني يوقع لك على الكلام على أيدي يتوتون جمعنا كل سايفون أمام مصر أنا رب السلام قال إمام بخاري رحمه الله باب الظلم الظلمات يوم القيامة بعض الوقت يجب أن تبسلي إنه كن يوم يوم القيامة باب باب يوطي الظلم بسيطة ظلمات يوم القيامة بس انك تو بني كفوش كفوش كنت يوم القيامة وطبعا صح مسيكا الكادا وقوم به انا بس انا مثلا عم بي ابو سيو انا بس يا وارك بلا ايه يقول لي هو ما منو أنا أقول أقول ti dára kó lè àbòsí kí mọ́bà àtàbòsí náà ni ìyẹ́sẹ̀ rẹ̀ mọ́mọ́ àdìsí wá ní ìsinmi àdìsí 2447 حدثنا أحمد بن يونس حدثنا عبد العزيز الماجيشون أخبرنا عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الظلم ظلمات يوم القيامة أبو صفا يوم ما جفوا على أبو يوم القيامة يوتي وارد سنوككم يوم القيامة ولا مسألة عنوى مدى جاوكم بسم بنوى ونوى ولا قرآن الكريم ولا لا إله إلا الله قال إمام بخاري رحمه الله حديث 2048 باب اتقاء والحذر من الزعبة المظلوم باب كي انصرع كي جناسي كي انتبثه اكتبه اتبثه كما احاديث كنظاما بما مقاطع ومقارك انه وقبائل لواني ما هو كنظام مقبائل hadith ní sọ́nkà àbùsí ọ̀kan ní ẹ̀rọ lọ pé mọ́ra áni fara ẹ̀zẹ̀mẹ́ ní àhàd mọ́ra áni fara ẹ̀zẹ̀mẹ́ ní àhàd ẹni tó bá rí wọn mọ́ sí àbùsí ní ẹ̀ka arábìnrin akẹni ń lọ ló bá rí ọmọ ẹ̀ka tó mú ẹ̀ka lọ́wọ́ ìjà tí wọ́n ní kọ́ ọ̀tà fún wọn ní àmì ọ̀tá àwọn náà fẹ́ jẹjẹ ńlẹ̀ wá ní wọ́n ní àhà gbogbo wájà lọ́wọ́ lárí ọba lè dàn wọ́n mú jáyẹ lọ bó ti dé nígbà ìwé máa yẹjú ẹja ẹ bí ọlọ́fi dé nípa sí jáyẹ jáyẹ sí orí sáàni tó bá dìbò kiri lópin wọ́n yẹ kó ọwọ́ yẹn ń jẹrà ìtumọ̀ àdí ìtumọ̀ ìṣẹ̀lẹ̀ pé mọ̀rọ̀ rà á ní ẹni tó bá rí mi ò fẹ́ láyé lẹ́mọ̀ ní àhàdì kuma sabu fi da yakan ọwọ́ yẹn bá ń jẹrà kuma ọba gbẹgbẹ kàyẹ ojú kuma ọba gbé àwọn ọmọ kàyẹ ojú kuma ọba gbé ọwọ́ yẹn kuma gbé ìgbọ̀nwó rẹ̀ kuma wàá débi ìjìká rẹ̀ ń dà yìí kí ló bẹ ẹ̀mí ẹ̀ kuma lè bá ẹni ìrìnkọ́ ah, ní àwọn ọkọ̀ òṣìṣẹ́ ní ìkan ni láàrin kò sọ àfọwọ́dì bí ó fi jẹ́ tó jẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ni àbíkọ́ ọlọ́wọ́ àgbà ah, áà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí bí ìfà àwọn ọmọ yẹn lọ wọ́n wá tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ wọ́n á di kó ìdílé alọ́wọ́ kan ní wọ́n kàn sí kó mẹ́. kí láti mo ti wá kà bá kò ní ògá àfẹ́lẹ́ mi ti kárí ní ọ̀mà. ní mọ̀rọ̀ áni kàrà ẹ̀rọ mẹ́rin ahad sọ́kù kẹrin yẹn. wọ́n ti kárí ní ọgbọ̀dọ̀ sábà sílẹ̀ yẹn kan ẹ máa rí mi mọ́nà àánú ẹni tí wọ́n ti rí mi kórí kórí tí ọwọ́ kan ló ní òde làzá kíni kíni ẹni rẹ̀ ìjọpọ̀lọ́wọ́ kan ní àṣírà yìí ti fà á sí ọwọ́ òun fi di ọwọ́ kan láwọn tàbí ìgbà tí ó mọ̀ ẹ̀ bàbá sídà àwọn òkè ìgbè àwọn orí mẹ́ nǹkan báyìí ni nílẹ̀ náà ni mo sọ pé mo sọ pé kà pé ọba tí ó ti rẹ́ǹgáàdì tó ti bẹ́yìn kùlé rẹ̀ lọ́wọ́ tó bí arúgbó kan tó ti lé ti lé rẹ̀ tó ń darí léyìí wọ́n ní àyà arúgbó tó máa fi lé kàn tó bá dé ibi tí máa sùn ní à ìdáná ti lé ògbó lọ́wọ́ di pé ẹwọ́ wọ́n ti wọlé ya arúgbó ẹ̀ ní nígbà tí yàrá dé kálówó lè mi wọ́n ní à ọ̀ dájú kó má wọ́ wọ́n náà kálówó lè mi jẹ́ wọ́n náà wọ́n ní à aláhùn ọba kò ní sẹ́mà. اللهم إن لم أكن عابرة فأين أنت أنا باتن باتن لما أولي من ولو أنا تفوت بريل في قبل كذا عافية أكون حياتي كنت قبل إلى كله قولي أنا كان لي أباسين لفاك عورين يلا ما هو أنا يجب لك ما أقصى الله نعم حلو ẹ̀ka ní kàbáyìrì ọ̀pá ẹlẹ́wọ̀n àwọn òyìn àbí ọ̀pá ìpínlẹ̀ jùlọ ní kàbáyìrì ìyá ẹ̀ ọ̀pá ọ̀pá ẹwà bílẹ̀ rí ni ìyá ẹ̀ alákọ̀ọ́bá mi owó ẹ̀dá kọ̀ọ̀kọ̀ lọ́ba tí wọ́n wọ́n sí ẹ̀rọ máa bí lọ rú ẹ̀kú mọ́lá tí rí kí mọ́lá باب اتكاء والعذر من دعوة المظلوم باب كيها بسرعة بقى ìpele ní tí wọ́n sábò fúnfún wọ́n sábò fúnfún ìgbà حدثنا يحيى بن موسى حدثنا وقيع حدثنا زكريا ابن اسحاق المقي عن يحيى ابن عبد الله السيفي عن ابي معبد مولى ابن عباس رضي الله عنهما عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم عنه تسلم بعض معاذ إلى إلى يمن هو سيدنا عبد الله بن عباس رضي الله عنهما إذا الإسلام ما سيدنا معاذ الجمل الإسواجي فقال اتق لي دعوة المظلوم اني معاذ الصرفو اتني انت تعتب تعتب فإنها ليس بينها وبين الله حجاب gàgàláàrin ètè rẹ̀ àtọ́nà kò sí gàgàláàrin wọn ṣe ìgbà ní sàdúrà báyìí pé ń sọ báyìí ní ọmọ àfẹ́ ọmọ mọ́sùlùmọ́ alágbèsè ọ̀nà ọba ó di yíwa ìgbéra ìbákan tí ó sọ fún ìpá ọkùnrin balẹ̀ àbùkù ìdíjára wa lọ́wọ́ba kó làwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ba káwọn sẹ́ bẹ̀rù jù wa alàázọ́rò ní dáwọ́ ti máa gbé òun ó di eyín kí ẹ̀rọ ìpínlẹ̀ sọ́ra fún mi ìpínlẹ̀ títà bọ̀ sí fún. kí wọ́n sábà sábà àbójútó kí ẹ̀rọ bá jẹ́ yẹn burúkú ilé òní káwà sàbúrú fún un ẹgbẹ́ ìgbàlá burú tiẹ̀ nígbà ẹgbẹ́ burúkú ni wọ́n náà ní sàbúrú fún ara ọ̀ wọ́n náà bá tó sàbúrú fún wọn náà ti da ní burúkú ni ẹgbẹ́ ọ̀rọ̀ Yorùbá nìyẹn pé ìgbókù kalẹ̀ ìpàǹkà ìkíkà ní méjì ni àyíkẹ́ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ó fẹ́rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn èèyàn táwọn ẹrú ọlọ́wọ́ bá bínú wọ́n lẹ̀ nígbà wọn tí wọ́n tún ti fún rẹ̀ ó di à ìyá kan ní ó kúlé mu lẹ sàádà níbi tí wọn kàn ẹ̀jẹ̀ ní èmi ọgbà ilẹ̀ rẹ níbẹ̀ ni lọ́nà gbogbo ilẹ̀ tiẹ̀ ni ẹ̀kọ́ obìnrin tó bù sí mi ó lè mi jẹ́ pé sàárì gba ilẹ̀ òun báyìí pápú ilẹ̀ náà ní pápú ilẹ̀ náà wọ́n fi ilẹ̀ ọ̀fọ̀mọ́ fi ilẹ̀ lẹ́fọ̀ nígbà tí ìyá ẹ̀ bẹ̀rẹ̀ sí ẹni rẹ̀ ọba gbé kànga síbẹ̀ bí kànga síbẹ̀ ọwọ́ àyè sí kànga òun kọ́tẹ́ kò sì fẹ́ mi bí kànga sì fọ́nù bí bí kànga òun kànga náà wọ̀ sí. ó di wa wọ́n very very very kìí fún ọ̀rọ̀ tí wọ́n kà mọ̀ sí fún. bí olùmọ̀ sí fáwọn yẹn kọ́ fáwọn ọmọ rẹ̀ kọ́ ọmọ ẹ̀jẹ̀ gbé wọ́n kàn bọ́lú ọlọ́ọ̀bá kan pàdé ni ìwà bínú sùtọ̀ ọ̀tá ìdílé bá ti máa là ọmọ ọba fúnra wọ̀ tààlà tó máa dábàá bò wá. wa alaikum salaam àmdìlá wa káàtó. aláwọ̀ mi. tí àwọn ọ̀dọ́ bá àwọn sì síwájú nípa pẹ́ẹ́sì àti sí òfin ló máa ní kí ìrọ̀rùn lè fi ẹ̀kọ́ ìṣòfò gidigidi ní kí ẹgbẹ́ ọ̀rẹ́ sọ fún ẹgbẹ́ rẹ̀ ní ìgbà tí wọ́n fi dìde ní ìlọ́ra ní ìdákùnrin rẹ̀ wọ́n lẹ tán apc bí dìfíǹsì náà ló dà sí ìpínlẹ̀ tí ìjọba yóò dání àbáwò ìwé lọ́wọ́ wá sí yá. kí ló ń bí lọ́ọ̀mù níbi. ṣépọ̀ àpòsí bẹ́ẹ̀ni àtọmọlẹ́yìn àtọwọ́ ọdúnrún gbogbo wa náà ni ìbáwí ń bẹ kù ọlọ́run tó kàlàyé fún wa ní kọ̀ọ̀án pé àwọn ìlú kan bẹ tí a náà ti àmì nẹ̀tẹ̀ ìlú kò sálẹ̀ ni bí a ti àárín gbogbo wa gàdà ọlọ́run ti àlùkì fún wa kafara kafara ti àni omi làbí wọn á yára ìmúri sọ̀rọ̀ ọba ìdúgbà ká ìmúri sọ̀rọ̀ ọba lọ́kọ̀ ọmọ rántí dáadáa ọmọ rántí dáadáa àwọn èèyàn máa jẹ ẹyin àti iṣu lọ́dà àti bọ́là ẹ́ àkọ́kọ́ ẹgbẹ́ ìgbìmọ̀ ọmọdé máa ń rí wọ́n máa rí iṣu àtẹ̀yìn wọ́n mọ̀dà àti bọ́là nígbà kan ó di tó ọlọ́wà ni ìfọ̀kànbalẹ̀ ń bẹ gbogbo fún gbogbo nǹkan náà ní tí òkọ̀ọ̀kan rí ẹni nìkan mọ̀ wá ní mọ́tò mi ìgbàlá lọ́rì ọ̀fọ̀ ọmọ kízùn kan náà ẹ̀kọ́ ìgbàlá ọmọ kízùn kan náà gbà dáadáa ní ọjọ́ kan ní ọmọ ìyá ìgbàlá lọ́rì ọkọ̀ ní balẹ̀ ọwọ́ bí káyà mi ti jáńjọ́ ẹ̀ ní láàrin bí ìgbà tí wọ́n wá ìgbà yẹn náà àbúrò ìlera ní ẹkú já ká òjò ti àárọ̀ ọjọ́ ẹ̀ ní mọ́ àbúrò tí káyà wá ti àájú ilé ìsìnkọ́ gbogbo ti fẹ́ ṣe mí nìkan kí kò sí nìkan kí ọmọdé náà kó wá ni mo ti ní èmi nìkan kò sí pé mo dá ẹkẹ olè àbí kiri kan àbọ̀ náà àmọ́ ìsàlámẹ́ tó bẹ̀ ó lè gbọ́n ní àwa fi ibi àwọn àti ẹ̀rù ìgbàlódé ju ìwọ̀ra ẹbí ọ̀f àti ń ta alágbó mẹ́sàn-án rẹ̀ bẹ́ẹ̀ jẹ́mi ó dín ẹ̀yìn ọmọ ẹ̀ làbẹ̀rẹ̀ kọ́ àìmórí àwọn onígbàsù wa gbọ́dọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ bí jáde wá sóore àwọn náà mọ̀ sí wọn ọba mo gbọ́dọ̀ sí wa nù ọmọlẹ́yìn náà ìkankanáà gbogbo ààyà wọn ọba kún fún ètò ìwájú wa. قالوا ما لا رابي صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام دلنا نعم Ìjọba wọ́n máa gbé yẹn níbẹ̀ ìwà tí wọ́n débẹ̀ òun wọn tí wọ́n ní à iye tí wọ́n gbé yẹn débẹ̀ òun máa tó òun nígbà tó wọ̀ iye tó wọ́n gbà ní àyẹ̀lẹ̀ wọn à iye tí wọ́n gbà ní ọ̀rọ̀ ní tó wájú pé o èmi ní owó èmi onímọ̀ ẹ̀mọ́ onímọ̀ sí ẹni ní iye tí ní èmi náà bá ní iye tí mi ó ní tó ní bá rẹ̀ bá pawó yẹn bò ní ẹ̀ ṣé báwo tó dà ó wà ní owó yọ owó yọ òun ó wọ ìdè bàrà lórí kùnà báwo ni àlámà yìí. ẹ kó fún ní owó tó jù bẹ́ẹ̀ fún mi ọdún àmì ìdìsí mi sí gbọ́tì pẹ̀lú ní ìfẹ́ nàìjíríà ní ìsìn tí kò wọ́n jẹ ojúmọ́ yìí ọ̀yẹ̀kọ́ bí kò lè change àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ tẹ̀lé náà àwọn tó ń mẹ́ṣẹ́ náà ikú ni rà nǹkan ẹ̀ sì wọ́n jẹ ojúmọ́ sí i gẹ́bí òun fẹ́ pé ìfúnpá rẹ̀ kó ó pàkọ́ ní òun jẹ ju kó ní ẹ̀yàn jẹ̀bọ̀ ṣe yẹ ṣe àwọn ìlú ti ara bẹ́ẹ̀ sára fi nì. Thank you.

wọn bá ti àlọ́ fi dáa jùlọ wọn lóye kí èyí kí wọ́n yẹ̀yẹ̀ jẹ́ dáa kí wọ́n yẹ̀yẹ̀ jẹ́ lọ. ó di náà wa alaikum salaam tẹ̀lé. Ìyẹn wá ní nígbà bá padà tà níbi Kita ẹ̀jẹ̀ pẹ̀lú ìṣèlú ẹ̀rẹ́ ta tó ń bá ìṣèlú bá. kí wàá kíni. ìtumọ̀ sọ ní pé èèyàn èèyàn èèyàn lọ́ra jà nípa mi ìdí àjẹrà jà ìyọ̀rá níbi kan náà ìdí àjẹrà fẹ́ lọ tà àwọn tájọ fẹ́ lọ tà tájọ fẹ́ báyìí ní kí àti àfàbà ìtara láti yọ̀rá níbi kan náà nípa ìtara àmọ́ ẹgbẹ́ àwọn fẹ́ lọ tà fún náà ìyẹn sọ pé ìyẹn lọ́dún fẹ́ rà ní káàlù káàlù ká ìjọba ẹni tó yẹ ẹ̀rọ ọ̀gá kí ẹ̀ má bẹ̀rẹ̀ kà ní ẹ̀yìn ní kí ilé ẹ̀jẹ̀ sọ tábìlì yẹn jọ àgírí pẹ̀lú ẹ̀ yẹ káàbù sí fún ọ tábìlì yẹn jọ àgírí pẹ̀lú ẹ̀ yẹ báyìí láti àwọ̀ èyẹ tábìlì yẹn jọ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ẹ̀ èyẹ tí èyẹ wá dúró ẹ̀ lẹ́yìn èyẹ tó fi mọ́ ọ̀bá àdúgbò yẹn ni ọ̀yẹ́ kí ẹ̀ àgírí láàyè kí ẹ̀ máa fún àlè tábìlì náà ẹ̀ ti mọ̀ báyìí ó ti sọ gbẹ̀gbẹ̀ pé ní ìgbà àbá ti wá sí ìgbà àbá ti wá sí ìgbà ti ta ó di ṣòróòtì àwọn ọmọ agríkì bá ṣe ọlọ́run tó dẹ́bì kọ̀ọ̀kẹ́ kéèmà ṣe ìjà máa change ni ó lè wọ́n sí ó lè wálẹ̀ bá jọ agrí àti tí màá sọ̀rọ̀ náà nìyẹn kẹ́rẹ̀ àwọn akọ́kọ́ àtàbọ̀tí fáwọn àwọn akẹ́mi ó di wà wọn láwùjọ àlàálẹ̀ lẹ́yìn náà ọ̀tọ́ ọ̀gbọ́n bá yí pé iye kí náà kọlẹ̀ àríbi jẹ́ ti ọ̀ ọlọ́wọ́ fún yín so. nípa obìnrin tó fi jẹ́kùn àti ọkọ rẹ̀ ìrẹ́ kò sí láàrin wọn àtàwà yìí pé kí wọ́n sáyé àpò àwọn ètò àpòwá yẹn ọkọ̀ tí láti ẹ̀kọ́ wọn ti kọ́lẹ̀. ìwọ ni ẹja ń tọ̀jọ́ pé bá lọ wá ìlú ìjọba ìdí àti orí fún òun. ìdájọ́ lọ́yẹ̀ fún gẹ́gẹ́ láti rí inú àmọ̀lẹ̀ tí ó kù. ẹ̀fọ́ ti kọ́ra wọ́n lẹ̀ ni. ọ̀rọ̀ ní ẹ̀mí ẹ̀kọ́ lọ́rọ̀ yìí mo kọ́ ẹ̀lẹ̀ ní mo kọ́ ẹ̀lẹ̀ láníyàn ara o àníyàn kọ́ lóye. Pẹ̀lú ìgbà tí wọ́n ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ eré ni ọ̀rọ̀ ilẹ̀ yorùbá láti mú ní nǹkan bí àwàdà bí eré tó lágbàdo ọlọ́ọ̀pọ̀ ní sàárẹ̀ wọ̀ sàárà ni tó ọ̀rọ̀ kútúbá tó máa lọ́kọ́ máa lọ́kọ́ ni ọkọ̀ sílẹ̀ ìfọ̀mọ́ fàn ìdílé bá lọ láì fi gbọ́ ọkọ̀ ẹ̀kọ́ lẹ̀ bá lọ́dún mẹ́wàá ìdílé sà lórí ẹ̀ wọ́n bá fi ìdílé ìdílé wọn ṣe ó di so ó yànjú ẹ̀ ní. ọ̀nà lọ kọ́ọ̀tù obìnrin ọgbọ́n ọkọ̀ ẹ̀lẹ̀ ara ọ̀pọ̀ bí ọ̀nà kọ́ọ̀tù ni yóò àṣọ ìjọ pé ọgbẹ́ kí ó bá ń dá ìdè àrùn nǹkan ọkọ̀ wọn ti lè kúrò okùn okùn tó ti kọ́ mi lọ́rùn okùn igi mo fi fẹ́ra mi yọkù ọkùnrin ló ní okùn igi lọ́wọ́ lè jà àmọ́ obìnrin ọlọ́run fún ọ ó di yé so ibẹ̀ ọkùnrin yẹ wọ́n lòun kọ́ ọkọ̀ lù àmọ́ bí wọ́n fi kọ́ ọkọ̀ rẹ̀ lẹ́mẹ̀ẹ́dọ́gbọ̀n kọ̀kọ́ ó di yé gbèdé rí nìyẹn kó yàtọ̀ rẹ̀ kó ló nílé bá lé ọkùnrin kó lé ọkọ̀ kọ̀ yẹn lẹ̀ ọkọ̀ rẹ̀ sí ni. obìnrin yẹn ló nílé wọ́n bá fi ọkọ̀ yẹn wọ́n jọ wá jọ ń gbé nílé obìnrin yẹn ọmọ alẹ́ ibi ọkùnrin kò lè gbígbá yìí fi ọmọ ọkùnrin ọkùnrin ìdíyé sì wà ń bẹ̀ ìdíyé ọ̀dá ẹjọ́ kò bá gbogbo ọmọ mi ìdíyé ọ̀fẹ́ ọmọ parí àwọn èèyàn mọ iye ọ̀rọ̀ yìí àwọn ọkọ àtìyàwó kan ọjọ́ ní problem ni àwọn bàbá ìyàwó ọba bíi kíkí dàpọ̀ àwọn fẹ́ pé kì í ìdíyẹ já ẹ̀rí ìdí ẹ̀dá àmúlà èmi ojú kò gbọ́n ní dáìgì ọjọ́ bá ní point bí ẹ̀fì jáìgì ẹ̀fọ́ point bọ̀ pé àwọn ọ̀kẹ́ wí kò tún nǹkan tí yẹn ti já lígì àbá àbá yẹn ọkọ̀ àwọn bá dé àbá jókòó wọ́n láti kúbi ni màá sọ pé àwọn jáìgì rẹ̀ kò yọ̀ ní kọ́wọ̀ lọ ní fún yẹn àfẹ́nà wọn gbàdúrà wọn lórí ọkọ̀ nínú ìdíje arábìsì ìwé náà bá dé lọ́wọ́ ní ah, ẹ̀mí ààrẹ mi tọ́lọ́ ìjọba ní parí ọ̀rọ̀ níta ti ti ṣẹlẹ̀ kọ́lá mi nìyí mí nìyẹn kó mí nìyẹn fi halẹ̀ mi ọ̀rọ̀ mo fi halẹ̀ kọ́ òsì wọ́n aláwọ̀kọ́ mi gbọ́dọ̀ bí ọ̀rẹ́ tí náà èmi ní kò fi ẹ̀ èmi ní bí gbèsè dànù àdúrà wọn bá ìyàwó bó ti darí orí rẹ̀ ni ó ní àkàrí kí n harẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ mí ní àábíọ̀ àwọn ti ní ìrẹ̀ kalẹ̀ àwọn ti yẹ bí gbèsè ní dànù ó ti fẹ́ ó ẹ̀ ó ti yẹ yí o bẹ́ẹ̀ ló ti lórí ah ìfẹ́ náà ó yẹ lẹ́nu báyìí ó wọ̀ fún ọmọ wọ́n ti parí nù ní àmì ìbò kan halẹ̀ ni mo ní halẹ̀ mọ́ ní àwọn tẹ́lẹ̀ halẹ̀ mọ́ jíjí yá o. ọ̀rọ̀ náà lórí àwọn tó bá yẹ kí alágbèbọ̀ ní ẹ̀rù ní o lè mú obìnrin tó tó kọ̀ọ̀kan pọ̀. obìnrin tó pọ̀ ń bèèrè ọkọ̀ òwò ìjẹun kí ló ń ṣe fún ní àlàfo pàtàkì pàtó àpàtó tó fi ìbẹ̀rẹ̀ ó fi ṣe bí òun á wò pé nǹkan bóun ti wà lọ́dọ̀ rẹ̀ tó ń bímọ alákọ̀ọ́kọ̀ kan tẹ́lẹ̀ tó inú mi ò sí pẹ̀lú wọ́n ní láìpẹ́ yìí ìwà àwọn ajá tó ìkọ̀ òun lẹ̀ tó wá di ìyàtọ̀ sẹ́mọ̀n tó ń fi kú lọ́dọ̀ rẹ̀ lè fẹ́ pàtó lọ́dọ̀ rẹ̀ òun kẹ́kọ̀ọ́ àwọn àyíkọ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ the same condition tó sọ ní ní ìdí ẹ̀rẹ́ wò ní ìpè owó ní tó sọ fún àwọn òfin. bẹ́ẹ̀ àbíyẹ̀ ńlá ni kódà àtàwọn kódà wọn àfọ ní àkédà ni kò sí ìgbà rẹ wọn bí kò ṣe rí ni ó di ẹni tó yẹ lọ́wọ́ ìṣe mùsùlùmí àtẹ̀lẹ̀ sí ìgbà rẹ mùsùlùmí àti kìfẹ̀rí ó di kìfẹ̀rí ni kódà àwọn afọ àkúnnà ní àkédà ni wọn náà yẹ lọ́wọ́ kìfẹ̀rí ni fi ń bọ́lọ̀ wọn bá di ẹ̀ pé bọ́ọ̀ ni kúlà yà lábẹ́wọ̀n fi sọ̀rọ̀ wá ti wà ábùdá ìgbà ìlọ́wà pé kò sí nǹkan ní sọ́mà àti ìsọmọ tó máa sọmọ wọ́n kàn sọ kúlà wọn bá pé òun mọ̀ tó pamọ́ tó yìí ó di é nà. ó di dà bẹ́ẹ̀ ni lọ́jọ́ jẹ́ ní nígbà ti jáde dì í nà. ọ̀rọ̀ 我快点。